سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط المستقيم الحمد لله أبني فعلهم وبعثكم سوى كلتي أنا تعطم في قدني إيمي أتوكى لوري دادا أتوقع لوري دادا وسي دادا تتورى لهم بين أبا كوجة ẹ̀ ń túká lórí ẹ̀ tí wọ́n tán pàdé tó jẹ́ sí pé níbi ọ̀rọ̀ ọlọ́nà lọ́tún ti pàdé ilé yìí ní àwọn àpẹẹrẹ oríire ayérayé ọ̀nà ni oore bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́ máa ń ṣe é fínìyàn ọ̀nà lórí tí ọba ti dé àlùkìyàmà oore aríyáyé ọ̀nà lórí tó jẹ́ sí pé a lò láyé tààtúnlò lálùkìyàmà òun náà ni àṣírí àdúrà ńlá tí ànábì mọ́ ń sábà ṣe lọ́pọ̀lọpọ̀ sallallahu alayhi wa òun náà ni rabbana atina fid dunya hasana ya حسنة وفي Orí tí ọba ti ní orí àlùkìyàmọ̀ nínú ẹ̀dẹ́ orí nìyẹn. Àwọn kan ló láláyé tí wọ́n ṣẹ̀sìn tí wọ́n bá ṣẹ̀sìn wọ́n ṣẹ̀sìn jọ àlùkìyàmọ̀. Ọlá tí wọ́n sì ní láyé ní kò ní kankan. Kódà láti gbà tí wọ́n ti kúrò láyé ni wọ́n ti máa mọ̀ pé kò sí nǹkan tí ń jẹ́ ọlá. Olórí kó sì rí ìyọnú ọlọ́run ọba lẹ́yìn mọ̀ tó bá kó láyé tán òun náà ni wá fil akhirati hasana bí yàbá wá sórí rí bá ń tán àtún wá máa bèèrè pé ìkángun orí rí ń gbà mí náà àtún máa tọrọ àbòkù níbi ìdákejì ẹ̀ òun náà ni iná láti wá sọ fún wákìná adhaban nar ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وفي الآخرة حسنة وقنا عذاب النار bá ti máa ń ṣe àdúrà fúnra wa níbẹ̀rẹ̀ tẹ̀síkù náà nìyẹn torí wípé àwàláyé àti kọ̀ndíṣàn àti ìgbà àtàkókò àti tẹ́tà ń ṣe lọ́wọ́ ní àwọn nǹkan tó papọ̀ mọ́ra wọn yìí tí ó ràn wá lọ́wọ́ tí ó fi jẹ́ sí wípé àdúrà wọ́n gbà ọ̀pọ̀ lára wa láti máa sọ pé وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار نعم ندكو تانا أما آية مكاوا سبحان أكبر يجلاد الرش لا تقوى آية كاملة ayẹlẹ́ẹ̀kejì àtẹlẹ́ẹ̀kẹta òun náà ni àtẹnubọ̀ lẹ́nu a sì gbìyànjú náà ká tètè lọ ká tí ni aya 106 àti 107 nínú Suratu Yusuf tí ẹ bá aya tá kọjá lára rẹ̀ láti gbàtà ti gúnlẹ̀ níbi Yusuf alayhi salam tí a kò máa so máa ìṣẹ̀lẹ̀ ńlá náà tàn kò sí aya tá kọjá lára rẹ̀ tá a sọ ojúpọ̀nà báwo ló ṣe jẹ máa ìtàn ànábẹ̀wá Yusuf àríṣẹ́láṣù wọ́sẹ̀lám adẹ̀tí tọ́ tí àná fún wa níbi tí wà ká àyè min àyà àti sọ fún wa àyà tè ní òun náà ni àyà 106 ọ̀yà kí àyà kan Ètò tó tẹ̀lé náà bákan náà. Àbáyé mú àwọn ọmọ àwọn ọmọ أو تأتيهم الساعة بغتة أو Aya àkọ́kọ́ ni pé wà ká ayìyẹ ní ààyà àtùsùmà náà, ààyà takílá ààyà tó ń ni ààyà 105, nú ẹ̀ náà àtùwà máa bá gbónà ààyà ń ọlọ́run ní wá káàyé min ayatin fi samawati wal ard mélòó la fẹ́ kà nínú iye àti pèlè mélòó la ayà ọlọ́run tó fẹ́ kà bọ́ fẹ́ kà ò lè rí kà tilẹ̀ gan tara rẹ̀ gan ò lè kà báwo ló sì wá kàtàrẹ̀ nì kéjì báwo ló sì wá ka gbogbo ayà ọlọ́run tí ń bẹ lórí ilẹ̀ Wọ̀ká Bọ̀bá tún bojú náà, ó tún ráwọn ayà ọlọ́run tọpọ lọ sàlálù kò sí kà, ó lè kà, bọ́ ọfẹ́ kà, ó lè kà, ó tí ẹ plan bọ́ ọfẹ́ kà, ó ti pọ̀ ju kíkà lọ. Ọlọ́run wá ní báyà yìí ṣe pọ̀ tó mú tún wá ń sa àwọn kan nírọ̀rùn fún tẹ́ ń kọjá lára ẹ̀, bẹ́yìn kọjá lára rẹ̀, òun kọjá lára àà ah, ah. bẹ́ẹ̀ bá ti ẹ̀kọ́ jára rà ibi ń kọjá lára yín tí ò yẹ kẹ́kọ̀ọ́ mẹ́ tí ó yẹ kẹ́kọ̀ọ́ mẹ́ ọ̀rọ̀ ní ya mú rúrùn ní ààrẹ ìhà ọ̀rọ̀ ní fọ́lọ́n sí pé kalẹ̀ fún ya mú rúrùn ní bí ha kọ̀sọ́bá ó ní ya mú rúrùn ní ààrẹ ìhà ẹ̀rí tán ìtumẹ̀ ni yẹn bá ní marartu alayhi marartu alayhi marartu bihi mo kọjá ṣùgbọ́n màrántú àléhì mọ́kọjá mo rí dáadáa náà ni yamuruna alayha ẹ̀ ń kọjá ẹ̀rí tán tó ń ti bẹ́ẹ̀ ti wá rí tán tẹ́ẹ̀rí tán tẹ́ kọjá lára rẹ̀ yìí tó ẹ̀ẹ̀kànfà ní lára rẹ̀ ìyẹn lọ rí bí aláìrí ni ẹ̀ṣẹ̀ bí gbọ́ bí aláìgbọ́ sáwọn áyà ìmì ọlọ́run ọba tọ́ mọ́tọ̀rọ̀ wá rí bá ń àwọn àṣọ wípé ọmọ yẹn kẹ́ nígbàgbọ́ àwọn ní ìgbàgbọ́ ọlọ́fọ̀ ọ̀rọ̀ ń bẹ <laughs> ìgbàgbọ́ kí ni àwọn àgbàlagbà máa túnmọ̀ tí mo wí ẹ̀yàn ọmọ èkó ẹ̀yàn ọmọ kéékèèké lẹ̀ máa túnmọ̀ ìgbàgbọ́ ọlọ́fọ̀ ìyẹn ní pé ó gbàgbọ́ láàárọ̀ nígbà tí ìgbà ibi àtọ̀ láti dúró rí báyìí ó ti jẹ́ lẹ́bọ̀ padà ó gbàgbọ́ nígbà tó wà nílé ẹ̀kọ́ tó wà ní mọ́sálásí tàbọ̀ wà ní kinní tó bá ti jáde báyìí ó tún ti gbégbá ẹbọ padà ọlọ́run wá sọ pé pọ́pọ̀lọpọ̀ ọmọ ayé ti rí nìyẹn ó ní wà máa yóò omínú akitaro bílá ọya wá kí papọ̀ pé wà máa yóò omínú akitaro bílá bílá wáhùn mùsùlùmí ó ní ìgbàgbọ́ ọlọ́fọ̀ọ̀rọ̀ mẹ́nu yóò àkọ́kọ́ ni ìgbàgbọ́ ọlọ́fọ̀ọ̀rọ̀ kò lè dúró lára rẹ̀ ló fi jẹ́ sí pé ibi náà ni wà hún mùsùlùkú náà ẹ máa tẹ́bọ̀ padà náà à áyà lára áyà yẹn àwọn sọ́là fún tẹnu bọ̀ wọ́n tú wọ́n fọ wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn máa wò pé ẹlẹ́kọ̀ọ́pọ̀ mọ́sálásí áyà lè ẹlẹ́kọ̀ọ́pọ̀ wà máa yóò mínú ogun tí Sheikh Muhammad bin Abdul Wahab tó nìyẹn táwọn èèyàn Ah, lè mọ́ mẹ́lẹ́bọ̀ èyí táwọn náà ń rí ọ̀rọ̀ lọ́mọ yẹn tí ó máa lé nílé pé àṣẹ ah, mọ́ ẹlòmíín fẹ́ lè di spíkà orí òkè máa rárá sí pé ẹmọ́jọ jáde mọ́ ojú sì ti ọ̀yọ́ mọ̀ jáde kó làwọn jáde nínú rédíò rédíò sẹ́yẹ́ pé mílíọ̀nù yẹn ní ń gbọ́ <laughs> wọ́n mọ̀ kó dòdò lélẹ̀ wà máa yóò mínú akṣàrùn bílá báwo ni wo ti wá ní jẹ́ kanú àwọn tí wọ́n wá masára sí tó jẹ́ sí pé wọ́n kírun ó lè kéwú ó lè kéwú gan ṣùgbọ́n ẹlẹ́bọ̀tán wọ́n lẹ́lẹ́bọ̀pọ̀ náà àwọn àfá ẹlẹ́bọ̀pọ̀ náà àwọn lèmọ́mù mo sọ díẹ̀ fún alánà àwọn ńlá wà ní láńlá yẹn ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ lójú agbo ọba di bọ́ọ̀lù ọtí gẹ́ni bọ́ọ̀lù ọ̀yà tẹ́m̀pé láwà ní òtù láwà ní bá tú lórí rẹ̀ àdó ní rí inú abẹ́ láwà ní àdó lábẹ́ láwà ní àti lásán kó tóbi àdó ń gbé lábẹ́ rẹ̀ Thank ẹ̀dá kò kí lọ́wọ́ wíláwà ní sítorí ọlọ́run ìyá tẹ èyí gan yóò ju àwọn aládùn tí ò tẹ wíláwà ní lọ torí pé ìwọ ọ̀ǹtàn wá jẹ́ ọ̀n sọ pé ọlọ́run ní òun sìn ó òṣìṣẹ́ náà àjò lọ́lọ́run rẹ̀ bíi tòkún mọ́lọ́ subhanallah torí di lẹ́yìn ayé yìí fi yá ibẹ̀ ẹlẹ́bọ̀pọ̀ mọ́sálásí ẹlẹ́bọ̀pọ̀ láàrin àwọn lèmọ́mù ẹlẹ́bọ̀pọ̀ náà àwọn aláàfà ẹlẹ́bọ̀pọ̀ náà àwọn jàmá bàbá ìdí ni ẹlẹ́bọ̀pọ̀ ìyá súnà ẹlẹ́bọ̀pọ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o wà máa yóò mínú ìwọ́n ní kọ́ wá yẹra rẹ̀ wò báwo ni mo ti ní wà ń bẹ̀ ẹ̀kọ́ tá kọ̀ lára ayà yẹn nìyẹn yẹra rẹ̀ wò tí ìwọ náà mú nǹkan mí mọ́ èyí tí ó mú nǹkan mí mọ́ tí ọmọ fàfà kúfà tẹ̀sọ́bà tọ́ ọmọ pé ó kọ tọ́ ọmọ túmọ̀ ẹ̀ ó kọ tó ọmọ túnmẹ̀ tó ń pè ìwọ náà ti wà nínú wà máa yóò mẹ́nu àkíkàrọ̀ wọn tó gbogbo nǹkan tán wá ń dán wòrán àmà wòrí pé sí ayé lẹ́ẹ̀sì látàn ní kọ̀sálìkì àmà ọlọ́wọ́ àyà àfà àmì inú àrùn ìgbà tí àwọn ọmọ فذاك لحزني او تحسيه الساعه الله لا يشعرون قل وهم لا يشعرون آية وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون من نظر في هذه الآية هما tí wọ́n bá lọ wọnú àyà yẹn wà máa yú mínú gbólóhùn kan nìyẹn yú mínú gbogbo àná làmà yú mínú mọ́mìnì àbí mọ́mìnì mọ́mìnì àhà wà máa yú mínú gbólóhùn kan nìyẹn akitaro ń bìlá ilá wà hún mọ́síríkù mọ́síríkù àrí gbólóhùn méjì tó takura wọn yú mínú àti mọ́síríkù ní àyà kan náà sáárí báwọn wọnú tíra rẹ ó rí pé yú mínú ó tún wá rí mọ́síríkù wọn náà wọ́n ní gbólóhùn méjèèjì yẹn word and opposite ni gbó ló ti wá yẹ kó wá papọ̀ mọ́ra wọn ń bẹ̀ mhm. ọ̀rọ̀ ta fẹ́ sọ ní bíbà ẹ̀yìn àfá ní orí dáadáa bẹ̀rẹ̀ yìí tẹ́ ẹjá láàfá ọ̀tọ̀ lẹ́yìn aláàfá ẹ̀yìn aláàfá lẹ́yìn tẹ́ kéwú wọ́n ti tàkìtẹ̀ nílẹ̀ Yorùbá ń bí àfá gan ní ń pè ní aláàfá báyìí mo rò pé àfá gan jọ́ọ̀bù kan ní ń pè nílẹ̀ ìtẹ́ka ní wọ́n fi ń pẹ́ tó kí ó ní aláàfà ẹgẹ́ bó ṣe máa pe bíríkìlẹ́à ní ọ̀mọ́lé tàbí kápẹ́ńtà ní òǹkanlé wọ́n kàn náà ní bóyá ń tọ́fà nìyẹn ṣùgbọ́n táwà ń túmọ̀ sí láàrin ni pé ẹ̀yin aláàfà ẹ̀yin tẹ́kìú ẹ̀yin àfà tẹ́kìú ẹ̀yin aláàfà ẹlẹ́mọ́gbà rìn yìí dáadáa tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin àfà ẹlẹ́gbọ̀ yìí dáadáa ló fi jẹ́ sí pé ìwọ́tọ̀ bá jẹ́ àfà concentrate dáadáa jùwọ́ tí ì ṣe aláàfà lọ láàrin ìṣẹ́jú kan náà láti túmọ̀ bẹ̀ ọ sọ fún wa pé sábàwò dáadáa gbólóhùn àṣírk opposite ẹ̀ ní àtàwòhìd sábàwò dáadáa gbólóhùn ìmáni opposite ẹ̀ ní àrùkúfò tó ti rí ìmáni ó máa kúfòrò tó ti rí tàwòhìd ó máa ṣírk opposite ẹ̀ ní àwáwò pé tó jẹ́ sí pé kìí sínú láti o tàbí kọ́ sọ pé wà máa yuwahhidu aktaruhumullaha illa wahum mushrikun tàbí kọ́ sọ bá èdè ti lọ́nu bí wọ́n ti máa ń ṣètò ṣùgbọ́n kí ló wá bàtẹ́ lè ti bẹ́ẹ̀ àwà sọ pé wala Allah nígbà tó yẹ kí gbogbo lọ yín máa ń òun àti wọ́n wá fi gbèrò èrò ń bà ń bẹ̀ ní tàwíhìd àwọn yorùbá náà wọ́n á máa fòwe wọn kó tẹ̀lé pàwọ́ yìí wọ́n á ní táwọn ọ̀bà rí àdán wọ́n á máa fọ bẹ̀rẹ̀ sí nǹkan mi àwọn òní pè ní ìjẹ́ ń àti imam ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọ́n rẹ̀ wọ́n a máa yàgò fún ara wọn agbọ́ ti bí wàmá yóò mìíràn pé tawhid ní abẹ́ rẹ̀ tó níbi ìparí yẹn ìláwà hún mùṣírikú náà nítọ́fà tí fi ń náà wọ́n tí máa jẹ́ kí èèyàn ọ̀pọ̀ tí máa gbé èèyàn wọnú kúfúrú lọ omi kúfúrú àwọn nǹkan tí máa sún yẹn sínú ẹbọ ilẹ̀kún àríyáwò kan fúnra rẹ̀ sí kúfùrù ríyáwò ríyáwò kan fúnra rẹ̀ sí ìkú ni wá wẹni tí ríyáwò kọfẹ́ ìkanáà àwọn sára pé Abdullahi bin Mas'ud rọ́jọ́ láàrin ó ní ìtó kẹ́yìn tí máa jáde nínú ọpọlọ àwọn ẹni ọlọ́run kẹ́yìn nínú àwọn ẹ̀ṣẹ̀ ó náà ni àríyá ìdá ló ń kàn tí ríyáwò sí bẹ́ẹ̀ jẹ́ ìdá ìmọ̀nù rẹ̀ lè máa gbé àwọn abì kan tùmọ́ dá àwọn abì kan ó rí pé wọ́n náà jí sọ fún wọ́n ní àìsàn tí máa kù lọ́pọ̀lọ́ àwọn ẹni ọlọ́run kẹ́yìn èmi ló bá àwọn àìsàn yòókù ni ó ti gbàgbé ẹ̀ láti bí ogún ọdún sẹ́yìn ṣùgbọ́n nǹkan tí máa kù lára wọn kẹ́yìn wọ́n ní náà nìrìyà náà nìrìyà àìsàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ mùsùlùmí àríyá náà ni akọwà fún máa àkọ́fọ́ àlẹ́ ikùn àṣírí wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn sàbí kí wọ́n dájú ẹ̀rù tí ẹwù ẹ̀yìn sáàbí tí irun kọ́ ẹ̀ ní wàhálà ń bí wọn ẹ̀ ní pọ́blẹ́mù ń bí gbogbo ẹ̀wọ̀n gbogbo àwọn kan yòókù so ìyá òun yẹn òun lẹ̀kùn bá mi lẹ́yìn lórí ṣáàrì ni ìka gbọ́ mi iná ẹ̀ ṣùgbọ́n nígbà tó jẹ́ sí pé irinṣẹ́ tí máa ń gbìyàn wọnú ẹbọ pọ̀ ju irinṣẹ́ tí máa ń gbìyàn wọnú kúfùrù lọ ní àbí sọ pé ńlá wà ń mùsùlùkù bọ́yẹ́lẹ́ náà lọ́fà tó fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tafsiru salaf àwọn salaf tí wọ́n tún máa tẹ àyà yìí ó rí ní wọ́n ti mú àárín torí pé irinṣẹ́ bọ́pọ̀ náà lọ́pàá tí wọ́n fi mú àárín lọ́ba ní tó tẹ́mbí hadhihi al-ayatu al-karima àyà tá a wà nú ẹ̀yìn káǹkì lọ́wọ́ tí ṣe 106 tàbí mo ní ìtumọ̀ rẹ̀ tafsiru rẹ̀ náà àti kọjá lára rẹ̀ lẹ́ẹ̀kan ní أكثر الناس ولو حرصت بمؤمن أيا wọ́n máa fi àyà 103 máa fi tú àyà 106 nígbà àti túmọ̀ 103 hun lọ fi túmọ̀ 106 wọ́n sọ fún wa pé ọ̀pọ̀ èèyàn lápé díẹ̀ àyà wípé a lè pọ̀ yín dìjọ́ tó tún ti ń bọ̀ yọ́nà sọ àjùbà tí ó dúró lónìí gbà wà mọ́ tí wọ́n bá ní wọ́n mọ̀ sáà gbogbo wa ká tó délé wa padà tàbá pò yín dìjà ni èèyàn tí wọ́n mú jáde bóyá ní ọwọ́ 5% tí ó jẹ́ mùsùlùmí tó yẹn ọ̀pọ̀lọpọ̀ scan àdẹ́sì lọ sí gbé àyà kan nù ọ́ ó yẹ kó máa wò pé ẹ̀yà afá

yọ́ wọ́n tún ma wá ní ó sì fi ṣègbè wà máa yóò mìíràn àtàrà ọ̀hún bí ńlá kó lè bá yíwá dáadáa pé àyà ń tú àyà ni wá wò wà máa mú sára ń bẹ lọ́nà àyà alákọ̀ọ́kọ́ akitaru ń wà mbẹ tí wọ́n lọ wáyọ̀ wọn ó tìrìkì lọ́sọ̀ akitaru. nínú àwọn nǹkan tí ó di òye pé àyà yẹn náà túmọ̀ àyà yẹn wà dáàlì kakó ní ẹ̀sìn náà sábà wá ń bẹ̀rẹ̀ wa léèrè pé ẹ̀ṣọ́ ayé ilé ìmọ̀ràn ìtàn ànábìwá Yusuf ní ah, ibi mo ti so wá òsèré oh ìmọ̀tàn ànábìwá Yusuf wọ́n ṣe títí ẹ̀ náà so mà kó o fi kọ́ lára bá ti fi kọ́ lára yọ wọ ọ lọ síbi tí mo fi so ayà yẹn mọ́ ìtàn ànábìwá Yusuf alẹ́sọ̀lá tó ń ti bẹ́ẹ̀ náà ẹjẹ́ lọ síbi tẹ̀pítírù àwọn àfa àwọn tàbí àwọn ọmọlẹ́yìn tàbí tàbí ọ̀hún àwọn kòrónì ló fàgbọ́dà àwọn tó yẹ pé sẹ́ńtúrì wọn lọ dáa jù lọ ìwèrè ń bẹ́ sẹ́ńtúrì wọn náà ṣùgbọ́n ọmọ níwọ̀n sẹ́ńtúrì ti wà ìwèrè lọ́pọ̀ jù ọlọ́mọdé káwọ̀ wà náà wèrè bẹ́yìn àwọn tó túmọ̀ rẹ̀ náà lálọ́ bá tẹ̀síru wọn báyìí torí pé àgbọ́dọ̀ nígbà tẹ̀síru wọn lórí àyà àyà ẹ̀yẹ polúkú musu díẹ̀ náà bá ní kèfè níbẹ̀ màdálásí fẹ́ẹ̀ máa pé gbogbo olè máa mọ̀ tí ọba mọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ wọn kí ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n èmi kí mo sọ bẹ́ẹ̀ ayé àlọ́sọ bẹ́ẹ̀. ẹjẹ́ àkọ́kọ́ lọ sọ́dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhu nígbà tí wọ́n túmọ̀ ayé àyè wọ́n ní ìdáfíìlẹ̀ làwọn tí wọ́n bá sọ fún wa tí wọ́n bá sọ fáwọn ẹlẹ́bọ̀dá wípé ẹjọ́ ń kí ọmọdá náà mọ ẹ̀hún ẹ̀dún kẹ́ náà mọ ẹ̀dún lókè ìjòhun ẹ̀dún wá sí kí ni ó tún kẹ́ ẹ̀ onímọ̀sí náà ẹlùmẹ́kùn náà náà náà yóò tún rí pìtẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọ́n ní <laughs> tí a bá bí wọ́n lè rè kí ló dé tẹ́ fi lọ sìnkú bẹ̀rẹ̀ kí ló dé fi lọ lọ

ọ̀rọ̀ tí Abdullahi bin Abbas ti sọ yìí kò sí ìnìkan ló èèyàn mẹ́fà ló tún tẹ̀lé lẹ́yìn Mujahid ah akọni onítẹ̀fẹ́sìrì yẹn tí wọ́n bá tí mọ́ kò jẹ́mà láwọn ìlàkọni onítẹ̀fẹ́sìrì tẹnu ẹni gbọ́lágún táwọn ilé ìbá ti túmọ̀ ayá ya tẹ̀lé wọn tí wọ́n bá tẹ̀lé wọn ọkàn ṣòfò lásán àwọn tí wọ́n kọ́ nìyẹn tí wọ́n mọ̀ ah, Mujahid nìyẹn irú tí àfáwà àgbà Abdullahi bin Abbas àbí àgbà sọ òun náà wíbẹ̀ àtọ́ àtọ́ òun náà sọ bẹ́ o èyí tí gbogbo wọn sọ bẹ́ tí ìbá ti pé bó ti rí nìyẹn Ikrima òun náà sọ bẹ́ Ṣàbí àfágbà òun náà sọ bẹ́ ọmọ ìjọ mẹ́fà sáájà ẹ ìwọ̀n ilẹ̀ tafsir náà nìyẹn òun náà sọ bẹ́ abdulrahman bin zayd bin aslam àwọn àgbà tafsir gbogbo tí abdulrahman bin abbas wí náà làwọn náà wí náà fi túmọ̀ àyà wípé gbogbo ẹni tó bá jẹ́ sí pé tawhid rububiyya nìkan ní bẹ́ẹ̀ ń gbèsè ayé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sì ti sọ́kùnrin àwọn ẹgbẹ́ ẹ̀sìn kan ń bẹ tí wọ́n sì lọ́mọ lẹ́yìn tó pọ̀ wọ́n fọ́ọ̀lù síbẹ̀ jàmá bí ẹ̀kọ́kọ́ sọ àwọn tàtijọ́ fún ọ níwọ̀n aṣọ àwọn àgbàlódé náà fún ẹ àwọn tàtijọ́ àwọn àṣà ayọ́rọ̀ lọ́npẹ̀ náà àti ayára àwọn yẹn tí a bá ní kí ni túnmọ̀ la ilaha illallah kọ̀sọ́bà kan àfọlọ́hùn gbogbo wọn ní àṣùgbú níbi túnmọ̀ la ilaha illallah bí a bá ti lè ṣubú níbi túnmọ̀ la ilaha yọ wà ní àwọn ìjọ tọ́lọ ń sọ̀rọ̀ pé wa ma yu'minu aktharuhum billahi wá wá sí tòsí níbà ìmọ̀jẹ̀ mọ́ ọ lọ sí àwọn mọ̀tẹ́sílà nǹkan kan báyẹn ká jókòó jà níyà àwọn ilé ńlẹ̀ àti màpé tí wọ́n àwọn rọ́fídọ̀ àwọn sí àwọn kàwáríjì àwọn sáàtì wọn lẹ̀ ẹjẹ́ wá padà wá sí tòsí wa nù. lọ́bíjọ́ tẹ̀bílíìgì léèrè pé ètò kéré jù láàrin àwọn àjọ tẹ̀bílíìgì kó bíléèrè pé kí ni tí mo láàyè láàyè lọ́la yóò kì fún ọ ó lè kì fún ọ láàrin wákàtí kan ṣùgbọ́n yóò máa rábàbà láàrin tàwíìdù rúbíyà lásán yóò kàn máa pòòyì pé ọlọ́run lọ́run lọ́dá sánmà lọ́dálẹ̀ ọlọ́run ní ń pa wá ọlọ́run ní ń jí wá ọlọ́run ní ń fún wá ọlọ́run ní ń pa wá ọlọ́run ní ń tìjẹ́ mú ọlọ́run ní mú wá lọ ọlọ́run ní mú wá bọ̀ àà ó sì wọ ní Islam àwọn ìjọ ń báhùn lọ́wọ́ àsọ́dọ̀ àwọn tó bí àwọn tí ẹ̀tún wá bàlù máa ń pa ìtumọ̀ láìláìlá lọ́jẹ́ àwọn bàjẹ́ ọ̀pọ̀ kí ní àwọn ìdíyàn wọ́n ní láìlá kò sí nǹkankan ìlàlá àbólúwa kò sí nǹkankan ìlàlá àbólúwa láìlá kò sí máìkì ìlàlá àbólúwa ìlàlá láìlá kọ̀sájá ìlàlá àbólúwa jẹ́ ti wí nìyẹn ah láìlá kọ̀sẹ́lẹ́dẹ̀ o ìlàlá àfolúwa lóṣùlù ló fi jẹ́ sí pé àwọn ń jẹ lẹ́dẹ̀ ti wọn tọ́ ọba sí àkíyèsí wọn pé ẹmọ ń jẹ lẹ́dẹ̀ ọlọ́mọ ní ìnà mẹ́rin sámúrò wálímẹ̀ ìṣirò wálá àǹtọ́ wálá ọlọ́mọ rọ pé àti ni wọ́n ń wò wàláhì bó ṣe lọ nìyẹn máa yí ọlọ́run tiẹ̀ tí wọ́n ọ̀bọ̀ sínú wàhálà kan kó sí wọn tó ọ̀bọ̀ síbẹ̀ ẹ wọ́n máa ń tí Ibn Arabi sọ ń pa wọn ọ̀nà wa màlẹ̀ kẹ́lìbò wálé khinziri ilá ilá hóhùn wọ́n mọ̀ rọ́hìbò fílíkẹ̀ nìyí sáfì ilá kí lọ́ parí ẹ̀ alimuhim ọlọ́run jẹ́ àgbàgbé orin tí ọ̀dá náà ẹ̀ ibùn àárọ̀ bí àgbà wọn lọ́sọ̀bọ̀ ó ní kí ní tẹ́lẹ̀ tí lẹ́yìn tẹ́ ń pọn lọ létẹ́ ẹ̀dẹ̀ tẹ́ ń sọ pé kò sọ́ba kan kò sí kíní kan àbọ̀ lọ́pẹ́ ẹ̀ làmálẹ̀ pé kí ni tẹ́ ní ẹlẹ́dẹ̀ tẹ́ ní ta lọ́lọ́run rẹ kọ́ lọ pé inú ọlọ́run tó ní ẹlẹ́dẹ̀ jẹ́ kan bẹ̀ pé wọ́n máa lè kẹ́líbù ajá ń kọ́ òun náà ni wọ́n wá máa dáa pé wọ́n máa dáa pé ó lè má làmálẹ̀ fọ́ fáànù nkọ? hụwa agụnya nkọ? hụwa hùwà nkọ? hụwa aja nkọ? ńkọ́ ẹ̀yà sọ pé nọmba 2 náà ńkọ́ ndí ó pè ní nọmba 1 ńkọ́ ìlú sì kan lọ́yọ̀ tó fi lọ mú nọmba 2 díẹ̀ lọ́ba 2 ọlọ sí ga mm. ya wèrè ọmọ lókílókí tó ti máa tọ́ ọmọ ní lọ́wọ́ kó owó sínú kọ́ èyí ti pé ìtàn àwa etí lẹ́yìn ẹsẹ̀ 1980 lọ́fẹ̀lẹ̀ 1984 nǹkan kan báyìí lọ́wọ́ kó lọ́wọ́ kó lọ́wọ́ kó ó sì kí ní dá máa ṣe dá fi máa sọ bá ń ṣe tẹ́rẹ́bí àwọn díṣe òní lọ́wọ́ kó fún lọ́wọ́ gbé mu. àwọn yòókù lọ pé kí ló mú orí kí ni ṣe ọlọ́run àtọ́lọ́run múra wọn ní kankan ò lè tẹ́lẹ̀ mo ní àà ó ti wá gbọ̀ pọ̀ kò sí dáa tó ẹ pé kọ́kọ́ lọ sí express ọ̀nà èkó tírélà ń bọ̀ ìbọ́lọ̀ ní tírélà àbí ọ̀yà wájú bọ́ọ̀bẹ̀ bọ́ọ̀bẹ̀ kọ́ ti ọ̀mọ́lẹ̀ káwá òbọ́lọ̀ àtọ́lọ́run ti wá tẹ̀ra ọmọlẹ̀ ẹ jẹ́ ẹyẹ owó kan níta sọ́ngbà náà ẹ nǹkan tó ìwà máa yóò mínú ìtumọ̀ náà ni ìtumọ̀ àwọn ẹjá lọ wo صاحب سر النبي صلى الله عليه وسلم على سر النبي حذيفة بابا مي أكبر لهم جاء حذيفة رحمه الله تعالى سابع بني ليو وين حذيفة رضي الله تعالى عنه وين وين وولين جوكا سابع بني wọ́n lọ bá aláìkàkan ara rẹ̀ ọ̀yá ẹ máa lọ kí aláìkàn mọ́sọ̀kan fún ìlànà àbíjẹta ẹ máa gbà wọ́n lẹ́ o aláìsàn ní ẹ̀yìn sójòjò ẹni tọba wa bá ní ọgbà tí ìbá ti kó strong tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ọba ti strong inú ẹbí rẹ̀ tí bá ti ń máa lọ sàbẹ̀wò ẹ̀ ó rí ẹ̀ bí ó jẹ́ kìíní náà náà yahudi ọmọ kékeré kan báyìí tí ń lọ kí bàbá rẹ̀ ẹlẹ́sìn júù ni ara rẹ̀ ọ̀yá ti ọlọ́run sì lọ ànábì sábàbí ọmọ sí ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah ó sì kù lórí ìsìlá láì kírun láì gbà ààrẹ orí bẹ́ẹ̀dì fún náà ló ti ibẹ̀ náà ló sì dìkú sí ibà ó kó fàǹtì tó ní torí di ilé ẹ̀fọ́ bẹ́ẹ̀ ìfà rọ́bì aláàánù wọ́n wá ń lọ jọ náà wọ́n wá lọ kí aláìsàn yẹn ni wọ́n bá rí ìfọ̀npálápá rẹ̀ níbi ìpàrẹ̀ ẹlòmíwàá máa halẹ̀ lásìkò jọ àìpé áà Yorùbá ma ṣígbé oògùn nílùú hmm? lẹ́bẹ̀rẹ̀ fíìkì oògùn lọ́pọ̀ lọ́dọ̀ yín tẹ́lẹ̀ wá lọ síbi àwọn ìlú tó ti ṣáájú India India ti ń bẹ ti pẹ́ lọ́wọ́ àtọ́rọ ìmí ní Palestine àwọn nǹkan kẹtẹ̀yẹ́ tí bẹ̀rẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn anábẹ̀ ọlọ́run sódò sí ibi táwọn Júù parí sí tí wọ́n ti wà sí pẹ́ láyé ànábì Musa àríṣẹ́lá àwọn Sahara jẹ́ mẹ́ngbà náà ìṣègùn wọn wá ń bẹ gbogbo sahara tẹ kójọ nílẹ̀ nàìjíríà tẹ ní tẹ bá kójọ ní kò tó bàtà kan tí wọ́n print ànábì wa Mùsá àríṣọ́lọ́ ní kò tó bàtà ẹni kan halẹ̀ pé ogun ọ̀pọ̀lọpọ̀ tẹ lọ dọ́ni dọ́ni àwọn èèyàn sí yóò kan yóò ti máa reduce agbára yóò ti ọ̀dẹ́ ìfà ní ohun láyé ànábì sọ́lọ́lọ́ àṣẹ́là ní kọ́ńtẹ́ntìrì ànábì náà ni ọwà wọlé orí mùsùlùmí tí ó so ìfọ̀bá máa tí kèfèrè lọ́wọ́ abánjọ́ náà tàbí mùsùlùmí mùsùlùmí náà ẹ̀sìn ò sí ìyé débẹ̀ ń gbà yẹn kí wá ní ọ̀dẹ́ ìfà sọ. ọ̀dẹ́ ìfà àwọn ìwà yà sọ pé ọ̀dẹ́ ìfà oge ìjọba kan ni ọ̀dẹ́ ìfà fúnra ìjọba kan ni ẹ o àwọn radiyallahu anhu láyé ìgbà tí wọ́n ń bẹ láyé ìntánẹ́tì ti kú láyé ẹyọ kọ̀ọ̀kan nù wọn bí gọ́ọ̀mẹ̀ntì tọ́ba tẹ̀ nǹkan tọ́ba tẹ̀ nǹkan báyìí àtẹ̀gbẹ́ tí wọ́n náà bá wá wà ní pòsíṣàn abẹ́ wọ́n náà lè ṣe bẹ́ẹ̀ tọ́ba rẹ̀ tó gbégbé kúlé tọ́rùn lọ́sọ́jà àgbọ̀nà tọ́ba ti rí lọ́rùn rẹ̀ bọ́ àyọ̀ mọ̀ bọ́ọ̀sì òun tọ́nu rẹ̀ tó wá ní ah, màmá òun lọ́gbọ̀n gbà lọ́dọ̀ kébékébé ah, ó sì mú síwájú lọ́wọ́ ọ̀rọ̀kẹ́ ọ̀rọ̀ ẹ̀kú tí àwọn ẹ̀bá ní tàálógé tó bá ní ẹ́ lábájá lógé ààrùn ẹgbọ́dọ̀ sọ̀rọ̀ tẹ́ bá sọ̀rọ̀ ẹ̀wò ẹjẹ̀ yàn yín sú o tó gé nì tọ́ọ̀bà tó gé mọ́gé o white mosque ló ti gbọ́gbọ́n ní ọmọ gé tọ́ọ̀bà tó o lè lẹ ẹ̀wọ̀n sófin nàìjíríà yẹn sófin nàìjíríà láwà mẹ́ o lè lẹ̀wọ̀n tó rẹ̀ tọ́lọ̀ wá lẹ́wọ̀n ojú ẹ̀ lè rí mà bò tọ́wọ́ máa regret pé dákùtì mọ́ wá sí Islam wá lè tó báyìí Islam kó bọ̀ lọ́wọ́ àmà olóṣù kó bára rẹ̀ o torí ọjọ́ yìí fàánà díẹ̀ lọ́wọ́ àìní ọwọ́ adébẹ̀ torí pé èèyàn máa kí lọ ń gbà míì tọ́wọ́ bá ẹ̀ sì fi ẹ̀mọ mọ́lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn gbà lọ mo bá sọ ọlọ́run ẹlòògbò ọlọ́run máa practice alọ́n ti dán òpin ládùúgbò rẹ̀ àwọn tẹ́ ń so mọ́rùn pọ̀ ẹ bá lọ ra nǹkan ẹ bá máa gbé tí mo ló ti gbọ́ ẹ máa gbọ́ wà sí wà sí dání tèmi kọ́ gbọ́ o tọ́ ọba dáná kọ́ wà kó pè mí àdá olóhùn torí pé èmi ti sọ fún ọ yí pé tọ́ ọba lágbára ẹ̀ kò sí mo sọ fún ọ pé mi náà yóò kankan níjẹta àbí sọ fún lọ́wọ́ ẹ̀gbọ́n wa kan sára rẹ̀ ọ̀yá tí mo rí pé ọ̀rà pé ti fẹ́ kú mo sì máa fún kàdí lọ́wọ́ rẹ̀ òka burú ni òka ni mo ní mo yọ nígbà mo yọ mo sọ fún ọpọ ọmọ rẹ mẹ́mẹ́ ọmọ rẹ tó mẹ́mẹ́ mo sọ ọ pé ó kórìíra tí mo ti ṣùgbọ́n ẹ̀rù mi ń ọmọ àkànnú ni kíní ọmọ ọ̀sà mo ní kọ́ wá ń sọ àwọn arìnrìn síwájú ìyẹ̀gbò mo ní ọya tú kó bí àtó ju òkò mo tó pa aláṣẹ mo tó ọmọ náà pa aláṣẹ bí ọmọ mi náà ní kódà ju ọmọ tá a bí lọ mo ní ọya ju ó sì ju mo sì ó sì lọ wọn á padà lè mo wá ní ní tí mo tó mú kó mẹ́rin ni pé jíjì tí mo ní kó jù nù yẹn ṣé èsì pé mi mo jù nù yẹn tàbí mi mo mú lọ òun náà ni pé àìbá àmọ́ bọ́ bá ń ṣe dáwà máa fi àìbà àmà sí ẹ̀rọ máa sọ pé ẹ̀rọ àtàfàrà náà ni fi àìbà àmà sí o especially ní tọ́ba ló lórí ẹni kejì ẹ àbólò láwùjọ àbólò ní títọ́ wa àbí nínú ẹbí rẹ máa fi àìbà àmà àìbà àmà sí pé kíkùn kan lè wáyé wípé ìjọta ti yóò ká yẹn dókítà yẹn lọ pa bàbá àwọn ọ yóò ká yẹn ó mú lọ lé ni ó mú lọ lé tán mo rò pé gbogbo ọjọ́ ayé bẹ́ẹ̀ sí bàbá àwọn lò sí ó ti dọ́gbọ́n gbà ó ti dọ́gbọ́n gbà tó bó ló ti wá fúnra rẹ máa ń bẹ ohun jẹ̀mọ́ ṣùgbọ́n ní ìsìn òká tí mo gbà mo sọ fún apá ojú wárí ká tó rí yọ ọṣẹ là ń dà sọ́wọ́ rẹ̀ <laughs> ká tó rò káyọ̀ ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀wọ̀ ẹni tẹ́ bá ti dáwọ́ àyàn ọmọ kéékèèké èyàn ọmọ là ń bá wí jù àwọn àgbàlagbà ó yé wọn èyàn ọmọdé tẹ́ǹkíú àbílẹ̀ ti ké díẹ̀ àbótí yé yín níwọ̀n bá tó yẹ kí wọ́n dúró ọ̀nà súnà lẹ́wà díẹ̀ díẹ̀ o wọ́n máa fi àìbá àmọ̀ sí bọ́n máa jíjẹ́ ọlọ́run wọ́n máa fi kíni àìbá àmọ̀ kọ́ máa bà jẹ́ pé yóò yọ lọ́wọ́ ọlọ́mọdé yóò yà lọ́wọ́ tọ́ nítorí ìdí eléyìí ọ̀dọ́ ìfà wa já ó gé kíní lápá rẹ̀ pa mo fi tán ọwọ́ sọ fún pé ọ̀dọ́ ìfà wa lọ àyà tó wọ́n kí ayà bọ́ ń tọ̀ ǹjẹ́ náà mùsùlùmí ló ń ṣe náà òun náà wà máa dá sí òun náà kírun ah kí ni wọ́n wà máa gé sí báyìí kẹfẹ́ rí ni kò ní ìdíkó gé bọ́ bá gbé tọpá ọmọbẹ ní kíni ọmọbẹ lọ́kàn rẹ̀ ṣùgbọ́n wọ́n rí pé lè yá ẹ̀ pé kò gbọ́ láàmù yìí ìmánì ọlọ́bẹ̀ ìmánì ọlọ́fọ̀ ọ̀rọ̀ ní ń bẹ lára ilé lílà ìlà rọ̀hún òun náà wá gbọ́ yín bẹ̀ pé ẹlẹ́bọ lòun pé á ah, àṣẹbọ lòun ṣe pẹ̀lú tó ń ṣe máa èjìká ẹ̀ lórí ìdí eléyìí tí wọ́n náà bá sọ méjì ka àbọ̀ sómọ́dì àbọ̀ fínú fìlà àbọ̀ wímọ́láwà àbọ̀ fi ọkọ̀ àbọ̀ fi sábẹ́ àbọ̀ fi ilé àbọ̀ anyway àtọ́ bá ti fi nǹkan kan tó bá jẹ́ pé nǹkan bí ẹ̀tọ́ èèyàn máa ń fọkàn sí pé yóò dáàbò bò wá àbí yóò mú oore wá àbí yóò mú fẹ́ wá àbí yóò mú gbá wá lọ́mọ̀ fún wọn náà ti bọ́ bí pé wà máa yóò mìnú aṣáró hún náà torí jẹ́ lẹ́yìn àfáàwà àgbà Ibn Kathir rahimahullahu ta'ala wọ́n mú àwọn àdíjì wà tán fi túmọ̀ àyà ìpọ̀pọ̀ wọ́n nínú ẹ̀ náà ni àwọn ẹlẹ́bọ tán bá lọ sí umra àbí hajj before kí Islam tó dé àwọn náà máa ń ṣe làbáìkà

tí ó lọ ájì tó ní ti làbẹ́kà lọ ọmọ làbẹ́kà ìtumọ̀ làbẹ́kà lọ́mọ ẹ̀bẹ́ yìí ní ọ̀sẹ̀ bọ́ máa wò èmi ọ̀sẹ̀ bọ́ máa èmi ọ̀gbìn tíra máa èmi ìtumọ̀ làbẹ́kà ni láṣẹ ní kàlàkà làbẹ́kà ìtumọ̀ ẹni wọ́n ní ìtumọ̀ àyà yìí náà wọ̀ bẹ̀ wọ́n ní ìpìlẹ̀ àyà yẹn àwọn ẹlẹ́bọ ni àwọn sálàfù a máa lo àyà tó sọ̀kalẹ̀ lórí àwọn ẹlẹ́bọ wọn a máa lò lórí àwọn ẹlẹ́bọ mùsùlùmí náà ìkànnì lọ́dọ̀ ọ̀rọ̀ lẹ́yìn fàyẹn tó lòun ó lò fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ bí a ah, tó ń so tíra mẹ́ta tó ń so sùn pa à ah, wà máa yóò mìíràn sára wọn bílá abdullahi bin masoud radiyallahu anhu ọgbà inú hadith ọwà alásọ̀dà annabawa muhammad sallallahu alaihi wasallam ya nabi sọ pé iná rúkọ wà tàmá ìmà wà síwálá ó ní rúkọ ọfọ̀ fífọ́ ẹlùmí pé ọfọ̀ yọ́balẹ̀ yọ́balẹ̀ yọ́balẹ̀ labalábá fi wọgbó ẹnìkàkíníkà ọfọ̀ ni àbíkọ́ sọ wípé ẹgbẹ́ ọgbọ́n ló ní ọgbọ́n ewé àlùpá ìdá ló ní ọmọ lè pa òun dà kan ẹnìkan ìkíníkì kan hun kọ̀ǹkọ̀ àbíjúrẹ̀ sí nǹkan dé tó bá ti ní ewé ọgbọ́n ló ní ọgbọ́ ajẹ́ pé ewé ọgbọ́n lágbára ọwá ní kí ewé ọgbọ́n máa kọ̀ǹtú ẹnìkan píkọ́ ọmọ ọgbọ́n ajẹ́ sí pé o ti fún onírùbò bíyà ni ọlọ́run ní sì má jẹ́ kí èèyàn ọgbọ́n

lọ́ba ka yàtí ní ìsìn ọba lọ́wọ́ tí ràjá máa ń pè fọ́sọ́lẹ̀ àti ìrìnàbí nǹkan yẹn tí tó ń bẹ́ ń ta dì sí iná ẹ mọ́ o lọ́wọ́ tí ràjá ń pè ní àti ìrìnàbí nǹkan yẹn àbẹ̀ <laughs> báyọ̀

àtọ́pẹ́sọ́tò wá fi àwọn ṣùgbọ́n kútùbà tó hún sí un tá a bá ti rẹ́bọ nínú kútùbà yẹn kí ló kọ ẹ̀hún ọ̀fọ̀ nìyẹn anábìnrin náà rò kọ́ gbogbo ẹ̀ ń bá karú kútùbà bẹ́ẹ̀ tọ́kọ̀ bá wà ń bẹ̀hún àti ti àtẹ̀dí àfi kí ó kọ́ ni o àtẹ̀dí abínibí rẹ̀ ni àfi kọ́ ni o ọ̀há sórí ni o ń àti àsókọ́ àsópá àsósápá àsósára lé gbogbo gbogbo àwọn nǹkan tẹ́ ń so kọ́rùn nǹkan kàkà kí táwọn èèyàn gbé kiri yìnyẹn ó tún ní wà tíwálà tí a ń tíwálà ogun fẹ́ràn ẹlẹ́gbẹ́ tó wọ̀gbẹ́ ẹ́ ogun fẹ́ ibi mo fẹ́ kí ọkọ mi ó fẹ́ràn mi iṣẹ́ olóore náà mo ń ṣe ibi mo fẹ́ kí ìyàwó mi ó fẹ́ràn mi iṣẹ́ olóore náà mo ń ṣe máa tètè pé àlè ni mo fẹ́ lò fún lọ́gbọ́ gbogbo jẹ́ ń pè ní oògùn fẹ́ràn oníṣe kan lù mí àtìrí o ọkùnrin kan nígbà tí a wà ní kéékèèké ọwọ́ a máa ń ṣe jálàbí ó ní iṣẹ́ tó wùn ìfẹ́ kí wọ́n wá gbé bá àwọn jù láyé <laughs> ẹ máa gbọ́ ọ̀fẹ́ ó ní tí yàn bá ní wọn ọ̀tà tọ́bọ́ wá bọ́n onínú àmọ́ òdòdó kó sí wàhálà àṣírí òlé tó ń bẹ̀yẹn jàre bí wọ́n kàn hàn kankan fún náà ni ọlọ́run sì dábàá máa ń fi pé bí ọba tàdí wọ́n sọ pé tó mú jọ méje sí ọ̀sà tà tó bá àwọn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ń bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ náà nù wọ́n mọ́ bí wọ́n pẹ́ mọ́ tẹ́lẹ̀ ká bá ní kìnníkà kìnníkà ó ní ṣùgbọ́n obìnrin tó bá wọn pé ọkọ wọn kò fẹ́ tó wọn fi kọ́ bóun sí nǹkan tó jẹ́ sí pé kó wọn gba ṣòkòtò ní díẹ̀ kó wọn wá fún ní yẹ̀rì kó wọn máa wọ yẹ̀rì kó wọn máa wọ̀ sọ́wọ́n kó wọn máa kọ̀ntúrẹ̀ bó ṣe wọn ó lẹ́rù máa bá wọn púpọ̀ olóhùn ìfẹ́ kí wọ́n wá bẹ̀ wọn ṣe gbogbo mo ní kí lọ́fà ó ní àṣìdámà tètè tún bẹ̀rù ìgbélọ́fà ògbóǹtarì gẹ̀ẹ́sẹ̀ jálàbí ni torí wípé ìfẹ́ ò ṣe é darí àfikún lo èṣù yóò wà darí ẹ̀ ntúlá yóò wà darí ẹ̀ nìkíni nìtúlá ẹni tí ó wà léṣù níyìn yóò kọ̀kọ́ tẹ̀ bọ́ èṣù tó fẹ́ bẹ̀ ń tẹ́ pé kọ́lọ́bọ́ ti mú yí báyìí dáńpè ní tiwálà tó wà ní àdéjì ìṣọ́fẹ́ lòlù kò ní dọ́ọ̀lóhùn ọkọ̀ọ̀kọ́ sí tiẹ̀ náà nì ọlọ́run náà fi kìínú sátọ̀lù bá kọ́ra pé wọ́n sọ pé innama nahnu fitnatun fala takfur ó ti wọ́n ní fún ẹbáhùn innama nahnu fitna tó dá lónìí yóò kọ́ nǹkan jẹ́ fi má bá ti wọ́n jẹ́ ní pé ó lè bẹ̀kọ́ hàn bá ti hà fátíà tó hàn yìí ṣẹgbẹ̀dí mọ́ hàn ní kọ́mọ̀sẹ̀ àkọ́kọ́ náà ọlọ́mọ ẹ̀jẹ̀ menstruation rẹ̀ wá ọlọ́mú Kùránì odidi ọwọ́ àyà dédé ibi tí àyà sílù kùrù sí yìí wà nù sọ́látìlù bákọ̀rọ̀ ọ̀yà wa tọ́bọ́ wa ya ọwọ́ àmú ìdú ọwọ́ àkún tó fi pa ayatul kùrùsì yìí rẹ̀ àti gbogbo ayatul náà lọ́pàá rẹ̀ tọ́bọ̀ wa mú wa ọ́sàjọ́ gbẹ tẹ́ pé àní rí kùránì mọ́ nítàlẹ̀ rẹ̀ mọ́ àní hmm. rí kùránì yẹn mọ́ ní kíni nítàlẹ̀ rẹ̀ ọwọ́ àmú ẹ̀jẹ̀ yìí ọwọ́ àmú kálámù ọwọ́ àmú àfẹ́tọ́ ẹ̀jẹ̀ emancipation ti rún a'udhu billah àmú àfikọ́ bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin tọ́wọ́ wa kọ́ dídìn tán wọ́n wà sọ pé ó sì gbà ọ́ ìgbẹ́ ẹlẹ́dẹ̀ ìgbẹ́ ajá ọwà mú ọlọ́ wọ́n náà ló tó máa fọ́wọ́ rẹ lọ́gbẹ́ tí ẹ bàjẹ́ àwọn kìíní yẹn ń dààmú o wọ́n sọ fún ọ pé wọ́n ń jẹ wọ́n ń jẹ wọ́n ń jẹ nọmba tú àbí sọ fún ọ ní ẹ̀kọ́ tọ́ wọ́n ń jẹ o máa dúpẹ́ ń tiẹ̀ tó rìnrìn pé wọ́n wà bí ọlọ́ọ́ wọ́n ma sọ fún ọ pé ibi tí àlọ́hù bá wà gangan ni kó kó gàárì tíram ní oko lé lórí ọwọ́ alárógbórógbó ọwọ́ àfóhù dúdú àti òpópa sọmọ pé funfun ní ìṣẹ̀rí àfẹ́ràn dúdú àti pupa ni wọ́n mọ̀ wá fún òdúdú àti wé tọba wá wé tán á wá wá wo sálángá tó tóbi jù ní òlú rẹ̀ sálángá sálángá kí Ah, tọ́jẹ́ sí pé ọmọ awo kìíní ìsàlẹ̀ báyìí tọba jókòó lórí ẹ̀ eh. tí ó kún sí pé lójúmọ́ èèyàn bí ní jù síbẹ̀ ọwá lọ bẹ̀ láàárọ̀ kùtùkùtù hàì káwọn èèyàn tó máa débẹ̀ kọ wá jù síbẹ̀ gbogbo tààrọ̀ ọjọ́ náà táwọn èèyàn bá ń ṣe sí báyìí orí orí ìbẹ̀rẹ̀ ó ti ṣe ẹ̀ náà máa ráhánà tó ń ìgbà náà ìṣọ́wà lọ́ba òṣìṣẹ́ tán bá bẹ̀ yọ́wà lọ tẹ̀rẹ̀ yọ́wà lọ dààmú ọpọlọ ẹni tí wọ́n ran sí òun lọkùnrin náà bá ní mọ̀ tí ń ṣe mọ́ nígbà máa ń ṣe ràìkà yọ́ máa ń rìn báyìí báyìí yóò sádà bí dẹ̀dẹ̀rìn díẹ̀ díẹ̀ torí pé àdẹ̀nu ti kó sí lára ó kó sínú brain yẹn gbogbo tí máa ń complain fún tí ọ̀dà tí kíní ìhùn ti dá lóòótọ́ bí ìyàwó ẹ̀ bá gbé ìtọ̀ ara rẹ̀ fún ìtọ̀ ìtọ̀ tó ìtọ̀ sílẹ̀ náà kọ́ọ̀bù báyìí tó sì ti ń tọ̀ báyìí tó bá gbé fún pé bàbá kínní omi ilé yìí yóò sì tún wá dáa ju omi tẹ́ mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ yóò kúkú gbà ó yóò sì dáhùn kí ló fà á kò sí mbẹ́mù torí pé gbàtó obìnrin yẹn bá ń bá sọ̀rọ̀ òun kí ń bá sọ̀rọ̀ ọ̀mà nǹkan mí ní tegínì ní bá sọ̀rọ̀ ìyẹn lọ́fà tó fi jẹ́ sípé anábìnrin wà tí wà lá oògùn fẹ́ràn kí ni wọ́n fó rẹ̀ ẹbọ ni tó bá tẹ́lẹ̀ tí ń ṣe ẹ̀rọ fìyà ọ̀lẹ́bọ̀ ọlọ́mọdé àlẹ́bọ̀ lẹ́rù jù náà ní wà ń padà ayà yẹn sọ pé wà hún mùsùlùmí náà àwà wà jọ wọn sí yẹn ayà tó ní ẹja kọ́kọ́ kì í náà sọ pé wà máa yọ oníwà máa yóò mìnà àkítàrò hún billahi illa wa hum mushrikun ẹni pé parí ẹ̀ lọ́sọ pé wa hum mushrikun ẹ̀rúbẹ́ ẹni jàmẹ́ ẹ̀nà ẹ̀kẹ́ pé wa hum mushrikun سورة الأنعام آية 23 الله بعد ذلك ثم لم تكن فتنتهم إلا قل والله ربنا ما كنا مشركين eléhùn jọ sọ́tù rome جاء سورة الروم pé آية 42 سورة الروم àyà 42 ọlọ́wọ́ bá sọ pé kò sí irú bìlà àrùn káífà káàna nínú ìròyìn wọn àrùn àṣìṣàrùn mùsùlùmí sọ́tò bá fèrè àyà 84 sọ́tò bá fèrè àyà 84 ọlọ́wọ́ bá sọ pé fàdámà المشركين ẹ̀tọ́ padà sí àni àmì padà àyà 121 ọlọ́mọ bá sọ pé wà iná ṣàyà fi ìnára yóò tó náà ìlà وإن أطعتموهم إنكم لمشركون وإن أطعتموهم إنكم لمشركون وإن أطعتموهم إنكم لمشركون agúnlẹ̀bẹ̀un láàrin ṣẹ̀jú márùn-ún a tún máa yà sí pípa afẹ́ wọnú àyàdáwà lọ́la ní ṣáàlá ọ̀nà àfààmìnú àrùn kàfíyà ọmọ sáà àfààmìnú al'amúnù ìsìdìrájí amúnù tẹ́ ń sọ ń bẹ̀rún amúnù fíkì ibi ẹ̀ ẹ̀ẹ́kan gbádùn láàárọ̀ ẹ̀ẹ́nì gbádùn lọ́sàn ẹ̀ẹ́jẹran láàárọ̀ ẹ̀ẹ́jẹgun lálẹ́ ẹ̀ẹ́jẹran yí máa ń láàárọ̀ ṣùgbọ́n egun lẹ́jẹ̀ lálẹ́ rẹ̀ padà wọ́n ní ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ́nu ayà tí wọ́n sọ ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ ò fẹ́gẹ̀ fẹ́ẹ̀kì fẹ́ẹ̀kì ìfọ̀kànbalẹ̀ wọ́n ní náà ni afa aminu àrùn wọ́n Aya àyà tí ó túmọ̀ àyà yìí dáadáa fún wa onáà ní àyà tó wà nù 97 98 99 olótùmọ̀ ìdáadáa fún wa a aka fèlè rèé fèyìn torí àsìkò wa ó sọ fún wa pé àwọn ọmọ yàrá àgbò ọwá parí ẹ̀ pé Àláyà àmàdù màtàlá ìlà ìfọ́nà ìfàásíhùn. A ń dá sí àhún gáṣíyà tó mẹ́ ní àdábìlá, kí ni tó máa gáṣíyà gan? Gáṣíyà, wọ́n fi gàṣà ó bò dárú. Ẹni pé bíbà tí àwọn daṣọ borí láti orí délẹ̀, náà bẹ̀rẹ̀ gàṣà ọ̀pẹ̀ ó bò tán wọ́n wá yẹ̀ rẹ̀fáṣíà wọ́n a máa lò ó lórí ìtumọ̀ bíi méjì nígbà mi ìtumọ̀ àkọ́kọ́ wọ́n a máa lò fún àtàà yawmul qiyama wọ́n a máa lò fún ọjọ́ gbèǹde al wọ́n a sì máa lò fún ìyà gẹ́gẹ́ bí àyà lọ́wọ́ a rí pé ìyà ni wọ́n lò fún ó ní afa aminu àńdásíyàwó àwọn àmàríkà ń lò fún sáà pé ọjọ́ ń gbìyànjú kìyàmà suratul Ghashiya ọlọ́nsọ sóra kankan bẹ́ ń suratul Ghashiya ayà àkọ́kọ́ ọlọ́run bá sọ pé bismillahir rahmanir rahim kí ló wí ọ̀sọ̀ pé ayé hadithul kìyàmà Ghashiya ń bẹ̀rún wọ́n ẹnìkan ilé escape ẹnìkan jọ pé a ah, mo ti sá mo sá mọ́ wọn lọ́wọ́ ó lè sá o rásíà ni òun tiẹ̀ wọn ò lè rí dọ́ọ̀sà lọ. wọ́n a máa lò fún ìyà ẹgẹ́ bí àyà tòní àtàyà sọ́tìlà àǹkàbùt lọ́wọ́ sọ́tìlà àǹkàbùt ó rí àyà 55 wọ́n lò rásíà náà fún yà ọlọ́run bá sọ pé yà wọ́n mọ̀ ìyá fúnṣẹ́ àwọn ọmọdé àdáàmù wọ́n ní wàhún láyé ṣanrú náà tó parí àyà yìí wàhún láyé ṣanrú àwọn àyà tó tún jọ sọ́tọ̀ làárọ̀ àyà 95 afẹ́síkò àrìn ni ẹwù láti rí báwọn wàhún láyé ṣanrú ní àyà tó ní káàkí àyà parí ìkáàkí átúnkí àwàwò gbùsùgbọ́ra ẹ̀nà ọbàmìkì ọ̀yá afẹ́ àmìnú ọ̀kì من عذاب الله أو تأتيهم الساعة بغتة أو الساعة بغتة وهم لا يشعرون وهم لا يشعرون وهم لا يشعرون سورة الأعراف آية 95 قل فأخذناهم بغتة فأخذناهم بغتة وهم لا يشعرون Suratu Shu'ara 202 wọ́n sọ pé àyà sí àwọn ọmọ náà Suratu Al-Ankabut àyà sí títí lọ sọ pé wàyá sáájú inú látàbí láàárá lọ́wọ́ná ajálù mọ́ta àhún wọ́n rárá sí àwọn ọmọ náà ولا يأتين يأتينهم بغتة وهم لا يشعرون Sọ́rọ̀tù Zókòrò, Aya 66, ẹlòmí ò tí ẹ̀ tí ìrìnà máa wà ń tààkù láti làárọ̀ fún wá kí láti fẹ́ kò tí ìrìnà. Àyàbá náà díẹ̀ díẹ̀ náà ní bàbá jọ ń ṣe bá ń gbọ̀ báyá ní ọmọ lára. Èyàn kíkọ́ mímọ̀ tọba tí wọ́n dédé ọ ìgbín gbọ̀ báyá ọmọ àjọ́ ti díẹ̀ díẹ̀. Sọ́rọ̀tù Zókòrò, Aya 66 ọlọ́run bá sọ pé hálẹ́ àrùn ilá sàádà àrùn tààtíyà tàbùsátà òun láàárẹ̀ sọ́rọ̀ ó